بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وإذا شي الله سبحانه وتعالى يكوى جو وجو يا البركة وجو الرحمة وجو كيا في يوم يوجو كربونة كيا في سكينة وجو كربونة وجو كجنا ملاك وجو وسراندونة السراند يتني يوم يوبلة وشجو تفسير القرآن في دار القرآن إيه مثلا شيء don jama'i insha Allah iri suratu sajada hadifa ya 21 wanda ne karatu a yan shani ya alu ya daba ka yan bobi da ulai بسم الله الرحمن الرحيم لنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون بارك الله فيك أيك يا كفلا ويبوك تي زمن النبي ما تجيب بتفاني بي àṣojú ẹbí ti bá níbi a muhammadu sallallahu alayhi wa sallam ife kọ́lẹ̀ bọ́ wọn lẹ́nu aláwọ̀ wọn akọ̀lọ̀ mọ́ wọn bí ọ̀kọ̀rọ̀ tó máa fi ọjọ́ lẹ̀ àfàmì nkẹ́ni mọ́mìnà nkẹ́mi nkẹ́ni fàásẹ́kọ́ أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون عذاب ما يوجون عن يدده àmì káfíìrì bókìtì lẹ̀ pánìbì màtúndé bìtì pánìbì àdáàbàmà àti àyìn adé ọjọ́ ọ̀nà dẹ̀ máa ma kíkà bílẹ̀ mọ̀ fún máa mẹ́sàrẹ́ ọ̀nà kúlẹ̀mẹ́ àrọ́dún ayé àkọ́rọ̀jọ́ mìíràn وعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون كو الله يعني عذاب يوجون دمه ọjọ́ ni ọ̀rọ̀ àmọ́ àdúgbò tẹ́gbọ́jú ọ̀nà lẹ́nu ìdí kí n dà lẹ́nu muhammad mọ̀tí yẹ kó ti kó wọn yé bá màlá òye ni wọlé ní sí kọ̀ọ̀nù náà wọn dàbí dáyà lẹ́wọ̀n wa. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ولنذيقنهم والله تقمتت لك دينه بعد wẹ́lẹ̀ lóbi ọ̀nàhù wọ̀láyé ayádùnmọ́jọ́má ayádùnmọ́lọ́ azábi ẹ̀dìnà azábi ibi sọ́wọ́nẹ̀ lúnà azábi akbar ibi sọ́wọ́nẹ̀ tàzába yóò tèmi jìgidọ́gbà wáyé azábi ilẹ̀kẹrẹ fún ma lẹ́ẹ̀lẹ́hùn yàrá ìrún kìí jẹ́ kuma múdàbí abí wala nabi kije kuma muda biya bi gaskiya sai kuma ma gbon ba kuma continue su je guje ba nabi muhammadu ba wala nuzi annahum min al'azab al'adna wallahi sidika ya duma juma sende ko juma e bogota le harfu qasmu le nuzi anna nunu at والله شديك وضموما جمع عذاب الأدنى عذاب يسوع دون العذاب الأكبر وبعذاب يتم كتان مو أدي جمع بمذاب لا يعوتا إذ سورة الدخان الله يعني يوم نبطش يوم نبطش البطشة الكبرى ọjọ́ ka ya mú máa mú yọ́ ma na bọ̀tẹ́ṣọ̀ ọjọ́ ka ya mú máa mú ka ya hold my red handed bẹ̀tẹ̀ṣẹ́tẹ̀lẹ̀ kọ́bọ̀rọ̀ àmú ìsì yóò tẹ̀mẹ̀jẹ̀ ẹgbẹ́ ayalẹ́ pààyẹ kìtẹ́ ihe fẹ́rẹ́ tó sọ́jẹ́ dàgẹ́dẹ́ ẹgbẹ́ àmàjọ́ lamáyìnwá tó dún mẹ́ àzẹ́bẹ̀lẹ̀ àdánà yàlẹ́ fẹ́rẹ́ tó tó ẹm ìsọ̀dẹ̀ ni فتصت الكبرى كبرى قد ناجلو بيتي توابا نكي يوجولي عذاب الأدنى دون العذاب الأكبر عذابك شوان عذاب هي أكبر لي وجو مو كاكين عذاب هي أدنى لبتي وجو أنيا كلا مبمون يودو كبرى كبرى أتي مؤنث that is feminine gender إيه أكبر كم ده هو ده na gane ko feminine gender ye eh, akbar kutowo isi kubra imdi masculine gender imdi kuberi innaha la ihdal kuberi imi eh, ojo odo adena azaba ojo na ti akbar azaba ile eh, mi ale kojo ngo odo akbar i isi akbar imam da se compare ma compare fa azaba ojo na kama da akbar bi azaba ki akare buma ile mi azaba ni eso wane yàní ele èyí lẹ̀mí abúdókì ànáná yàjábà ilẹ̀mí kọ̀fẹ́tò yọjọ́ na èyí lẹ̀mí múdẹ̀wù èyí kékeré èyí kékeré lẹ́ àtọ́lá kété mìtínú èyí kékeré lẹ́ nọ́ọ̀nì àkùbẹ́rú ehun yàní àtùgẹ́rì ehun àtùgẹ́rì lẹ́ ọ́ é àjẹ̀nà yẹ́sọ̀ wa ni màgáni kó ti sàmá àbújá ọ́ mẹ́jú tánà ọjọ́ kò yálà ya wákọ̀ ó dúdú erúgede ṣá ó dúdú lẹ́yìn yá wá àtẹ̀rẹ̀dọ́tọ̀ pàdọ́wà níbi à muhammadu sallallahu alaihi wasallam yẹni aláhùnmá à inni bí sẹ́rì in yusuf ọjọ́ àtẹ̀kọ̀mí ọdọ́ pẹ̀ta mẹ́bí yusuf ọjọ́ mébi ń gbà ìwá dámọ́ náà bí káàkiri máa kàrọ sẹ́ndẹ̀ máa tọ̀rẹ́ náà lè àzábọ̀ pẹ̀ta pàjábọ̀ ọkú àgbéjì dẹ́nà tó lè rẹ́ ọ̀pẹ̀ta kò kú kí ó rùmẹ̀ méjì mẹ́tò lè rẹ́ ó wù bẹ́dẹ̀ rọwáyìí ma ọ dịba ogun bẹ́dẹ̀rẹ̀ àmà sàmì sọ́jà sọ́jà sọ́jà sọ́jà ọ̀gá bókì jágbére ma ẹ̀rẹ́ àkàwèrè kàìdágò ẹ̀dọ̀ nyá òjìdí yèjèrè dágò ọ̀gẹ́lẹ́ nìnánà owó èyí akọ̀là ń rí korí agbẹ́ yìí kẹ́nẹ́ kàmá ni ma mola tẹ mọ́lá miziki na mísíkì náà ma yọ́kọ́ kumarubi abọ́ ma lé àká ma yá ní bíkìrì ogun ìgìdẹ́ na disco náà bọ́bọ̀lá ma yọ́kọ́ ma rúmọ́bì ejú pọ́ nọ́tẹ́k ma wọ́n atúyọ̀ máa bọ̀ yà níbi dìbìtì lẹ́ta ma wọ́n tẹ́ nítúyọ̀ ó wulẹ̀ àbúyọ̀ yà níbi tó nà délé iye n'eji egiyigi mana na owu ama sami soja almost 1000 ma wa de gba kogo ya nabi muhammad wa ne mutumo owu muda imo dama to payo tanu gudu mane anu guma eniki na odo yo ya baja eniki na pala ile ji mu pala won jo mu di aye toy e. ọjọ́ ká màlàkọ́ àmà bábọ̀ yà níbi tí ìgbà kwami káàkiri ma wáyà ká ma jẹ mẹ́ni iná alókòlò mákàdún ní ṣédékì nànà èkè ìṣọ̀gàdérò ma kọ̀ ọbọ̀ pàdó pa owó gbẹ́dẹ̀ bóyà jù yà í bóyà tí wọ́n wọ́n ma tẹ́ mẹ́kọ̀ pẹ́ ńkó pọ̀ọ́dọ́ mi ìbí kọjọ́ bí يوم نبطش البطشة الكبرى إنا منتقمون وكذا إميا الله ين ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون alokolo du ẹdá màdójú lọ́jọ́ dẹ̀ gbógi yọ yọ ìyá ìyá pé mi ọ̀nà lẹ́ dóhùn ọ̀la máa yọ ká máa yá ká gbogbo yà níbi lẹ́mẹ̀tẹ́ yẹn wọ̀ ẹ̀dá àmàdó yé lọ́yọ́ dẹ̀ akútókòlò dúró tẹ́ ńláwá hmm. káwọn ayẹ̀kọ́ wíyàn méjì ẹ̀ nìyí ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا إنا من المجرمين منكرون aláwọ̀ yẹ́ ni woman awolem ìyàmẹ́ náà lásìpá kpó ẹmọ́kútọ́ gbàjọ ìyàmẹ́ náà lásìlẹ̀ woman awolem ẹni náà ṣe náà lásìtulẹ̀ ẹni ṣe lásìtulẹ̀ mímẹ́ ndókèrò bí ayé àti rọ̀bì dábẹ́lẹ̀ kùmà máa yà ọdún pìtì mọ̀mú sùwárẹ̀ mọ̀mú kọ́ọ̀là mọ̀mú dìbẹ̀ màdùtọ́ nàmú kó kọ́ra yọ jọ́ bìkì àwọn àlàyé gbọ́ pakó ìyàmú yóò yíhun fẹ àrọ́bọ̀ àhà káti mú mi dàgbọ́ ìyẹjú kọ́ bò ìmúlò àlẹ́dù dàgbọ́ ìyá mẹ́nà alájẹ́ mákótó gbàgbà kó ẹ̀yìn nà ń àjẹ́ náà ti tsọ́lá ń aláti yá ni ẹ̀ní ìgẹ̀ ìyá mẹ́nà alájẹ́ gbà kó nínú nẹ́nẹ́ kí wọ́n yá nẹ́nẹ́ màmú ń kọ̀lọ̀ yọ ibi dùn. àbúrẹ́kì dẹ́ mà náà lọ yọ gbẹ́dù dìbí mọ̀kọ́ bá ibà ọjọ́ òun àdùbàdà mẹ́lẹ́ òun àkọ́nà mẹ́lẹ́ iná mínẹ̀lẹ̀ mọ́jìrì mìíràn àwáfá ní gbogbo dúbì sórí ẹgbìtì kò mà létí pápá mà gbọ́ gbìtẹ̀rẹ̀ yúdọ̀ yọ ẹ bá.

Dédé kuma náà ọgbójírí. Mbe ni boji ma mo de kuma je kuma to de o de kona ma o de yu to ma mana soga manu de ati oko na ta parumo wo manu de ati uku na pama o de ati no bo ko mamudun me obi na me ati ma o bi leti oga gboro ngon masiba dɔma batiji masiba ni gbogbo atɔ yɔ ɔga ma mo de ma do agba na dum daro tɔ ha tabali tabali ɛhun du ko de ati ni kuma na tse yi ɔga gbɔdɔ mɔn ali inte kawo mo yɔ yɔ dɛ mɛ kɛ ɛkɔ amɛ ati ni kpa ɛkɔ ɛkɔ ata ŋu o.

alẹ́ àkáàbìrì bẹ́ẹ̀ bọ̀ sàbàkọ̀ máa ma ìyá àkáàbìrì ń gbalẹ̀ ya àkáàbìrì lẹ́rẹ̀ isi ya mistake a ṣeun kì máa yàn ni a kẹ́ yóò ọjọ́ kabaye àníbi kabaye ọjọ́ kabaye àníbi kabaye màmí ni ó ẹtọ́ra lẹ́nu dámẹ́nà kẹ́lẹ̀ kìkọ̀ lẹ́rẹ́ òun rọ̀ lẹ́ tàbílẹ̀ tí kí ṣe ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mùdẹ́nẹ́ káyà mú mú yìí rí mi náà ọjọ́jẹ́ káàdì ẹ̀mẹ́ kọ́mà dáyẹ ọjọ́ kọ́ọ̀là di àdìsá níbi kọ́ọ̀là ọ̀nkọ́ kẹ̀dẹ́rẹ́ kẹ̀dẹ́rẹ́ tí ń alò ìyànnú ìyànnú ìyànnú bí ọkọ̀ منتقمون تلك الله وعدم وما ومزوكته نعم ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا وكانوا بآياتنا يوقنون طيب بارك الله فيك الله يعني ولقد آتينا موسى الكتاب gaskiya amu littafi doma nabi musa littafi amu doma nabi musa لتفلى أدمي فلا تكن في مرية من لقاء فلا تكن أكي يكيد في مرية إيه تدمي من لقاء إيه يرجي بونو إيه فلا تكن تاء التاؤل المخاطب من المخاطب هنا المخاطب يعني محمد صلى الله عليه وسلم ويقول له اكي مدان في مريات نيشة دميجي من لقائي هي هي لا رفرت أنا ابن كثير لقائه يعني إرياني بقنبي محمد ورجي قنبي موسى ليلة الإسراء ما ذلك fasariya muhammad ibn kafir rẹ̀ ka fasari keji falatakun fi miryatin akidẹ iye ìṣẹ̀tọ̀ méjèèjì mílẹ̀ kọ ihe èròjì fún ohun ẹ̀hùn lẹ́bẹ̀ẹ́ ni ọkà ṣọ̀kara tó lè wúrọ̀ jẹ́lẹ̀ mẹ́lẹ́kùl mọ́t kúrò yẹtọ̀ fàákùn mẹ́lẹ́kùl mọ́t lẹ́sẹ̀ wò kílẹ̀ bíkún tó fasara èkejì kàmi mufasiron kùmàdónwó adé gbogbo múnẹgẹ fasara èkẹta falatakun fi miriyatin min liqa'i ẹ kì í yẹ kẹdẹ ìhòòhò kẹdọmáàtì yìí min liqa'i èyí ìròyìn kíkà fìrà yẹn ròyìn pàṣẹ àbàwọn ọyọjọ tí ọmọ àwọn jẹ́ kó ti ṣe ní. Hmm. àbọ̀ ibẹ̀ ní israel àkàdélé táyé wọn má kàkọ́lá níbi musa wẹ́kìlẹ̀ gàálẹ̀ kàmàtípá níbi ma wàjàálìnà mínúhùn ìmẹ́tàn yàdóhùn bí amúrínà àṣẹ̀dú tẹ́kọ́ ikó jà níbi musa lẹ́ òbẹ́kì júdọ́ níbi musa ihò òbẹ́kì júdọ́ níbi musa lẹ́ ìnàbí kàkọ́mọ́sàmì ìmáàmù اوكي ولقد اتينا موسى الكتاب فلا تكن في مريه من لقائه وجعلناه هدى وهو نبي موسى كتلتا فيمو امو بشن هدى ادن وشن وطونا نشي وانا في وعوان بوكي ولبو نابو يدا لبني اسرائيل نابو بني اسرائيل àbó bẹni ìzọrọ ìlàlẹ̀ ìbìkà níbi ma wá jí ṣẹ́kì àti lítàbí ahúnmáì wọ́n jẹ́ àrínà mínúhùn àìmẹ́ta àṣẹ̀dútẹ́ mbíkì àṣàmì imam àtàmà ọ̀nínàmà níbi tá ìhòbójà níbi musa ọmọ níbi over forty thousand ǹbíà níbi musa ìhò malẹ́ ǹbíà nẹ́ngà níbi ìsàwéwátà àní forty thousand prophets ubi anabi musa kitolita bi anabi musa ama na do bodu jise a'immatan imam imam mdo wawe mde a'imma akwa kuma le yahduna matene mada mone tona bi amrina oda ufeteki wako bewa madago jowe magi ede ma bon mati edo man وجعلنا لما صبروا هم جيكا تتوبا لهما نسمع جنة وتوبا تودا كوري كما يوم جادو توبا داني takele na do ma ki ko mbo mbo ki sa bo ki kele na ka ki sene toba ma ki kodu toba ma ale ba to ẹnẹ kìí yúdá yọmọ náà náà náà dọ́mọ àjọmá àjọmá àlákí olùrí mdá wo yóò rí ẹmẹ́dọ̀dá tó lóun tí ní dá alò eye yọyọ abẹ ọdún ẹrọ abẹ àpapẹ̀wọ̀n egbe egbe ẹ̀tí abẹ àwọn yìnyín abẹ máa sọ alẹ́ lẹ́ ìmọ̀ yúgede tákòun náà

adanatɔgba wɔkpɔ oye mutawuto yi olidze ne ŋɔ deho oli lɛ ke awani tata wunyi ŋu ɔyɔ dze ŋu akatsɛ nɔbɛ lɛ lɛ numana bi ya ne bi musa be kiriki be kiriki kɔyɔ ŋa ma mɛ lɛ do tsɛ natɔgba

tukpa umani yao kwa yu na ngomde nengu ngomde na kuli anibi yusuf alayhi salam egolu kan gan kamo ma yondu kerebo gasipa kamo ma yondu kerebo ujo nakina bakonala che bi ọmọdé ìdókẹrẹ bọ́ ali ọmọ òjẹ́ gbáma akúríyìn ndụ àbí máa kó lè dóyà kò títà láwọn ha bólẹ́ dó mọ̀mú dàbí ayẹ́rẹ̀ wọn mọ̀mú dàbí ayẹ́rẹ̀ wọn mọ̀mú dàbí ayẹ́rẹ̀ wọn anibi ọmụdụ kẹ́hún kàmọ́ àmọ́máyéhun dó ńọ́ mẹ́ka àmì kọ́rọ́ìṣì bódú kọ́rọ́ìṣì káfírí mẹ́gbódún àbújá ní ohun pátá níbi muhammadu àtàkété mà ní àmì ló ti bá àmọ́ gbùtọ̀ àgbùtọ̀ àbí káfírí dúkẹ́ gbódún àpàkójà bá níbi àmọ́ mọ́ yà táwọn ọ̀dọ́mọ́ mo mọ́ yí wọn ọlọ́kùnrin àmọ́ bí tí ìyà kó wù ìyà lẹ́dùn màjá yà àníbi máa kò lè fi fọ́sìtìrì fọ́sìtìrì fọ́sìtìrì ẹ̀sọ̀ ọ̀gbọ̀mẹ́lẹ̀ yẹn wọ́n yí ìkùrà án òtítà láwọn ọjọ́ yẹ́ngà níbi ìwọ̀nmá capture yẹ́ngà mẹ́tò mẹ́tẹ́ náà wá sí bá ẹ̀sọ́ta lọ́la tí ní dáná mẹ́tẹ́ náà wá sí yẹ́ngà mẹ́tẹ́ òmùnáfìkì yẹ́ngà mẹ́tẹ́ àti yìí ẹ̀rẹ̀ yọ́mi yọ́ ta yẹ́ngà mẹ́tẹ́ àti amẹ́lú òmùkùmùta ẹ̀nà aláṣẹ rẹ̀ yọ́mi yọ́ ta àmẹ́nà àti yẹ ikọ́kọ́ so ẹ̀gbàkọ́ yọ ayá yẹ́mú anabi awo maka caption akadi awo caption abi caption kwa kubola do awo machi ma surrender nga anabi obede kude kuwe ma wecha maki em anabi awo mamdu barangame iza bu antum tulaqawa ngamdu barangame anabi mdana tokoma mbeki kule ku kafiri mbeki deji mislamu ba mbeki mama kwa islamu ni marashi kumola madaje bẹ́bọ̀ kó ma rátúlọ̀ mọ́lọ́nà màmá yìí bẹ́ẹ̀ kó ma dàgbórí yìí ma ọdọ́ èèyàn ní abúsùfìyànù ọmú ìmúdà yìí bẹ́ alódìbínú wọlé di mísìlámù gbà ìyàyàn ọmọ abbas ìmísìlámù gbà ìrọ àwọn abẹ́kẹ́ ìrọ àwọn níbi mìíràn tọ́gbà ma ojú ọkọ̀ ma kọ̀ọ̀kọ̀ ma jẹ́ ọjà wọn náà mìíràn ma ìmẹ́tẹ̀lú يعدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون نعم إن ربك إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون inna rabbaka gaskiya fa oduwe fa wa nabi muhammadu gbogbo ma yẹ ọjà eyu elele abẹ́kẹ́ ihò májà ma dọ̀kọ́ tí ò tó gbolẹ̀ abẹ́gbọ́n agádà múnà wá yẹ ọjà wà mẹ́jú kọrọmá inna rabbaka yafsilu bainahum ko Allah huwa yafsilu bainahum Allah wa an ya kwakwaro agbadema Yanya kajoma kwa kajoma uwepa kwa jona yoma kiyamati ojo kwano jona na lami fasara yoma kiyamati yoma akhiri asaatu yoma alhisabi yoma dini ududu ojo doiba eo katisi yoma edodu mune pailoni ikuma dole ileme yuzu mwenye mo ma fi yóò mọ̀ di ni ẹtù pásara yóò mọ̀ sí àkọjọ́ pàmì yóò mọ̀ nàgáníkó mo ma fi yóò mọ̀ fi amẹ́tì àti ẹtù pásara yóò mọ̀ láàkiri yóò mọ̀ láàkiri sọjọ́ ti nyala rẹ̀ mọ̀ yóò mọ̀ fi amẹ́tì sọjọ́ pàmì yóò nà rẹ̀ mọ̀ nàgáníkó yóò mọ̀ lẹ́yìn sáàbì sọjọ́ èkó anyá salo kọ́lọ́ dọ̀ mọ̀ ngbodú ma ọdún pàmì yóò nà alùkáyà kúránì inna rọ́bẹ̀ka wúwà yẹ́ sílò bẹ̀yìnà fún inú gbogbo ọjọ́ dọ́kí yóò mú ìfọ́fù ọjọ́ kùmà pàkàrù fàríkò bẹ̀jẹ̀nẹ́tì ọ̀fàríkò bẹ̀jẹ̀nẹ́tì yóò mú ìfọ́fù lẹ́bẹ̀ ẹ̀ ọ́ kàfi sí ọmọ yóò mú ìfọ́fù lẹ́nà ẹ̀dọ́ àgánìkó ọjọ́ anyá tẹ̀tẹ̀rẹ́ yá má yẹ sílò yá anyá tẹ̀tẹ̀rẹ́ yá má pàkàrù má yóò bẹ̀yìnà yóò mú ìfọ́fù ọjọ́ kwánù ọjọ́ ọ̀nà oye ọ̀tá yàyà sọ̀tẹ̀rẹ̀ yàmà fi ma kánù pé ìyá tẹlifọ́ fi ẹun pàdé òun pàjọ nàfíà lórí oye wọ̀nyí tí dé màáyá ẹ́ màáyá sọ̀tẹ̀rẹ̀ yàmà oye àfíà lórí lẹ́kùnmà náà kwánù ọjọ́ ọ̀nà ẹnẹ́kìtì ẹni oye àfẹ́rẹ̀ ولقد آتينا بني إسرائيل الكتاب والحكمة والنبوة نذلك وجعلنا منهم أئمة يأتون بأمرنا شو كما كما النبي ده 40000 آية كده وجعلنا ولقد آتينا بني إسرائيل الكتاب والحكمة والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر وما اختلفوا إلا من بعد ما جاءهم العلم اللهم نرجو نعم ألم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم

muda kiasi dalili utona makin uye anguta kam ahlatna min qablihim ijanana bimaana kathirun mimman halakna min qablihim ijanana kwa moja voka famanu min alquruni kwa mi generation nana nana nana abele mapamalo yeleva ambegi jatije kutingini yamshuna fi masakinihim màálù láyé yáńgá màjá lòlò yá ni gbogbo àkùbí lè lọ yá rẹ̀ onígbé màjá ló yá ni òbí lè máa lé àti gbogbo àpamọ́ ló yẹ lẹ́dẹ̀ doyin màjọ dẹ̀ doyin màdẹ̀ doyin yà màdẹ̀ wọ bí irin mọ àtọ́lẹ̀tìn wọ kọ́ṣirin mọ sí bí irin mọ àtọ́lẹ̀tìn gàmírí yà mọ àtọ́lẹ̀tìn yẹ́gì sẹ̀ tóhu ìnana dúkìá wa pa ọmọ kẹ́ni ríjì alẹ́ àyẹ̀kún yíyà pàdé ríjì àkùbọ̀gbẹ́lẹ́wì sọ́dọ̀ seven thousand years kile gudu iriji alebo dete ngini muaqqalatin shatawu huna wa qasrin masid wa qasrin mashid bamu yiye lile kite gbanyate o ya yo lawi ama padede pamo ka ya u le won ale ele le wo le do na mo ju o na ame yalu ama yalu yi gwele jali yamshuna fi masakini inna fi dhalika ile ma de yuma do kima ma wala ni ba ma muda yi be o ya ni bi muhammad ko jo kwanu mani ba la ayatin wallahi adunga afala yasmi'un abi le mama bola ni abi le mama bola ni gbon ọjọ́ ma ń yá gbọ́ ì nígbà tó yóò kí ayá ti kọ̀ ọmọ bẹ̀rẹ̀ náà أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجود فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا أفلا يبصرون على ويان أولم yarau ai da mashi yuma kuma goyale kuma goni anna ne so kulma awa a control mi madulu le o jale ni ila al-ard al juruzi a ne ngo ki yi rugbe te fu an ne ngo ki te fu du ma merun ardul jurzi ne ki ku ki pala pala ten àwọn hmm? mi kẹsẹ̀ tọ́mọ àwọn mi kẹsẹ̀ tọ́mọ kì í lọ́ra nílẹ̀ wọn kúrẹ́ ju bí zẹ́rẹ̀ à ayé ń má mẹ́rin ọkọ̀ òkú yẹn hàn ní. takulu minnu ẹn àmú àmẹ́rin a máa yà mẹ́rin lẹ́kì àwọn òkú yẹn hàn ní bí àṣà mẹ́rin rẹ̀ lee ma ثم شققنا العرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقبا فأنبتنا فيها حبا أجمع ملت أجمو من يوي كمون كوبة يمكوبة عنبا يوي كمون كوبة وقبا بامي بيولا موبو ها عنبا إنبي ده olie omemelekiti patoto alò arabu wọn lẹ́wọ̀n ti yìí nàbí yẹn kò di nàìjíríà abájọ yìí kọ́dùbàn jàmẹ́gbé zaitun na wọ nàkàlà bàámi zaitun wọ nàkàlà bàámi àmì dóbìnà wọ fàákì àtàn bàámi olie ròé kọ́nẹ́dọ́ adìpọ̀tọ́ nkì jẹ wọ ẹ̀bà bàámi jẹ mọ̀dọ́dé gbé màá dọ́dé ìyẹ̀ mọ̀dọ́dé olẹ́rù ẹgbàmú náà yẹ màá dọ́dé àwọn ẹgbẹ́ gbàmì yìí ẹ̀hùn tí kò yẹ gbàmì gbé ayọ̀ yìí aláwọ̀yẹ́ ni mẹ̀tẹ́ ẹ̀lẹ́kọ́ àmórí ẹ̀rọ ìpamẹ̀rẹ̀ kàmẹ́gbẹ́ jàmẹ́rin ìdádi rámẹ́ wọlé àmìkọ́ àmì ẹgbẹ́ àti àmẹ́rọ rẹ̀ mẹ́ àmẹ́rọ rẹ̀ yẹ ma kéwò lágbàlagbà máa nú tàkúrú mínú àmùkún wọ àwọn fóṣùkù èmi jẹ́ ká màkà òdùkùnrin yìí gbogbo makpɔna makpɛru daladala ɔsi suratu abasa watawala ɔganan mɔlɛ naam afala yobosirun abida mami kabiriya ma seju kumalin kijawma kuma ni imani kuma mudabi abɔjɔn naam. ويقولون متى هذا الوعد ويقولون متى هذا الفتح ويقولون gbogbo ìyá ẹgbẹ́ ìdẹ́ ipá mẹ́rin yẹ ọmọ máa gbẹ̀ ńgbà mẹ́rin yẹ òun lẹ́ alìkíá pòdúsì yìí dábàlì kàkàlẹ̀ wúdí ẹ̀kà níwọ̀lá ìṣẹ́gidẹ́ فلينظر الإنسان إلى طعام أن سببنا الماء صبا ثم شققنا الأرض شقا كو إلا كتاب مالي بما جوتان ويقولون هم أن لنا الوياك متى هذا الفتح بعني بمحمد أياني نصر أيانو أتي ojiye mayin àmì káàbìrì ajá dẹ́rìn yẹn náà rọ kẹfẹ́ àkàdẹ ẹgbẹ́ yẹn ní kọ́ lẹ́gẹ́dẹ́ tẹ̀rẹ̀ jọ́ ìdàmáṣe oyọ́ lẹ́kọjọ́ ẹnìyàn wọ́lẹ́nu sí ọ̀nàbùn من العذاب الأدنى دون العذاب الأكبر bangi nazari ila wanga ni bi kema da zaba kare ba ma ngbegwele de ngbegwele de mata ẹgbà wọn yóò àbí ọ̀nà àwọn bòyà níbi ìyá máa ní nẹ́sẹ̀rà ká amúdé náà ọ̀gá ní wọ́mà ń kún tó sọ́ọ́dì kí n tiẹ̀ kà máa wà níbi kúbọ̀ ẹ̀ tí wọ́n fi ṣe ní gẹ̀ẹ́sì àmẹ́sí ń gbẹ̀gbà lẹ́yà dẹ́ kó gbòyìnwó dẹ́. الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم فأعرض فأعرض عنهم وانتظر إنهم منتظرون قل أنا بيجي كوما يوم الفتح oje kojo an yadi nasara nga nabi muhammadu wanne mutum inna fatahna ah before inna fatahna idza jaa nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سنجي النصر يامو نبي فتحي يوانا نبي الله وانشي فتحي يوتم جيش فتح المكة كي نبي واديه ومكة káàkiri kí ó máa bọ́ dóí ní dókítà kàní màmá lélẹ́ kàkọ́ yé kàákà jọjọ́ káwọn lọ́dẹ̀kú ìwọ̀n ìṣe ọjọ́ ẹni ìsẹ́kì fẹ́tẹ̀hì àwọn wà níbi muhammadu ibi wọ́n maka yaba ọ̀rọ̀ ẹ̀tàn àtẹ̀yẹnyàrí àmúnẹ̀ yẹ̀dẹ̀ olóòna fi dínì lá ma ń yá dábàwé dínì àfúwájà úchẹ́ úchẹ́ ẹ̀rí àmì ewu àgbújìjà ewu onajíjì ewu onajíjì ìṣòlùká mẹ́rin àmàjá gbọ́ bẹ́bọ̀ agbóòlùká níbi ma ti tánẹ̀ àníbi ìmúdà níbi oṣù tí ń ṣe yányágbé wáyé ime ògbà lẹ́tàkà àkáyá lẹ́kọ́ káà níbi ورأيت الناس يدخلون في دين الله أفواجا أممو مكالبا إلي يعني بربو تيجوا أقوه تنبي وجوه ẹ̀yìn alẹ́ àmúnà máa yá wá in troop crowdy ma wá gbà dí ní ọ̀ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ìkẹ́lẹ́kẹ́ ilẹ̀ ẹ̀mdà mẹ́ta pàtẹ́lẹ̀ fẹ́sẹ́bẹ̀ bí hamdà rọ̀bíkà sí tẹ́sbí subhanallah wa bi hamdihi mú bí sí zikiri

eye yi unu gbogbo ki yan tabali tabali mbe ki yan ohun aka mda agboye mọ́dẹ ìbùnú tẹ́mi yà ọjọ́ ọ̀dà tí wọ́n ní ilẹ̀ yẹ́ ni iye ó nà wílẹ̀ méjì adéhùká ìmá ìṣẹ̀ tí wọ́n bí wú ìṣẹ̀ fẹ́ ti ké tí ó wọn yí fóònù abájọ tí wọ́n ó ti ké ní ọ̀làwẹ̀

kọjọ́ òun wẹ̀bí léèfi jẹ́ òun kí àmì àtẹ̀bí fẹ̀sẹ̀bí bí hamdi rọ̀bíkà ojúlé kọlọ́gùn agbójúmọ́ rẹ̀ ìbínà gbẹ́yàn sí ìgbàrù tó bí n tó dá níbi muhammadu ọjọ́ ẹni wọ́n sọ̀rọ̀ fẹ́rẹ̀ o ilé yẹ̀wò àdídẹ́ àmà ẹ̀kẹ́ dúdọ́gbà rẹ̀ fẹ̀sẹ̀bí bí hamdi rọ̀bíkà wọ́n sọ̀rọ̀ fẹ́rẹ̀ wọ́n mọ̀ ẹ̀mí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀yìn àti àná yìí irúbi ọ̀wọ̀ kìtàkọ́ bó ara pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó jẹ́ àkọ́ ẹ̀wà lẹ́wọ̀n ẹ̀gbójúwìn yìí àbẹ̀kọ́ wéwé jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ dọ̀ọ́núyọ́mọ́ tètètètètètètè kalu ẹ mọ́mọ́ kìkà ní ìwédé èsì ọgẹ́lẹ̀ àbẹ̀kẹ́mẹ́dọ̀ ní ànàná ìtẹ̀sí ẹ̀ ṣe fẹ́ nínú fẹ́ aláàdí má اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه النبي كما فتح بما هو يوم الفتح أجو فتح الى كينيا بيو مكة لا ينفع الذين كفروا إيمانهم إيمانهم ولا هم ينفعون wọ́lẹ̀ ohun yòǹgọ̀rọ̀ káàbùrẹ́ kọwọ́ bọ́ọ̀kì mọ̀ wá káàkiri àlùyàn pa ìbìkì ejú dì mẹ́lẹ́kùnlẹ̀ mọ́tìkì anyádì imani imani ẹlẹ́tẹ̀ kò ní wọ́lẹ̀ ohun

Bukan meja choko ata menu jeme yoje amena we yonen ame akamera ya ni dozero yomune boga ya nena lebe abala abia ya kubu bedero ya wai fa subhanallah dogwata kubu bedero wa abuja le konya tengi chado aka bokma bije judaru ndewati adwa kichere

bí ọ̀gẹ́lẹ̀ bí ọ̀gẹ́lẹ̀ mọ̀ ogun bẹ́dẹ̀rọ wá agbogbo bẹ́dẹ̀rọ wá màtí ní egwu àdáka ogun múrídà balọ̀kùnmà ní yútẹ́ agbogbo múrídà balọ̀kùnmà ní yútẹ́ wọ́yọ́ ni interceptẹ̀ṣù mẹ́rin àjọ mẹ́rátánẹ̀ tí nà ti kòkó gbọ́ ọjọ́ ó yẹ́ ní èmí ẹni ìbìtà àgbàdo àmọ́ pé muhammadu mẹ́rẹ́à sẹ́wọ́n kì bèbí kọ́jọ́ kí má tẹ̀kọ̀ dún ẹni ẹnà ọ̀gẹ̀ẹ́ta ẹni mí kọ́jọ́ kí àwòdà pẹ̀ ọ̀kìsàmẹ́ yọ́ sàdọ̀ alẹ́ ọ̀yẹ́lẹ̀ bèbí ma ọjọ́ mú wà fọ́kọ́díjá àkọ́mọlù fọ́tẹ̀kọ̀ lè ọwọ́ bọ́ mú wọn kó yáyà pò mánì kàmùtẹ́kì ní méjì kàpà wọ́lá tak abdullahi bin mas'ud dọ̀bẹ́ á omi wa dọ́ọ̀ha mọ́ yìí dá kòkòròkò tí wọ́n ṣàdùwọ́ yẹ́lẹ̀ tó àdùwọ́ ẹlọ́yọ́ yà mí ẹnẹ́bìtàkí á ló wọ́n yọ wọ́n káàmì káàbìrì alóyán pa

ewo makak ma yi ohun ya so no no ma ma nufa kuma bogi di imani ma kpama yele bogi libani bi kuma no numa choko yele ya hurida iyo omdu bi owo kama jene rakin agba obeki chokura kuma deo maka tane kuma ya kampo lama halidi bunu walidi kichogagalo wa makaviro yele imi islamu me

ya neji islam ya wu council ba na te mgbe bụ na amasụ adini eke ama kọlụsị ma adụkwụ ama ya egba ma so yi egwuti ka ọyọ alkọyọ lekwa ma anya gbọ ìtura ka anya tụrụ usane sura ka anya tụrụ yi ọjọ tukọ na

ويتيب الله على المؤمنين يكتك نبي قبل أما كافرين أما يابهو جما كافرين أما قول أما كشي أما كافرين أما يابدو جما كافرين usane sura kanya tuyui annabi ke komanda mbogi ama le bojo annabi leo kokojote ule wala tusil kafirina wal munafiqina ewu eh, ŋa alebi kafiri kpi munafiki egbugba eh, kinya da oyi ma izura ka anya tuyo kide e eh, acha dina nabi muhammadu ide kulu fi silmi kafa abodu ki acha mene yege yege ki acha manu gaskiya ene wabi mafi filimu ojo odo odo alo imo ogejaka yeni one with god is what majority duk a wurin yare zura ka hanya ta yi bogi agwo kama ni superpower ama majority nkpali ẹjọ oye ma nide ma nwo ohu ma wa aka ma mbo ya níbi akóri ọwọ alkọjọ lè pa ma hanya gbọ́ zura jẹrẹ so ọjọ́ allah ṣe tó yá ní والسلام عليكم ورحمة الله وبركاته